ó farasin àjálù ńlá ni o. àìfàṣohun tí yàn dá ẹ̀dá ní kẹsàn-án ẹ̀rọ mo ń bọ̀ wá ọlọ́run tẹ̀rí yẹn kò yá lókun ọdún. fáwọn tí yóò mọ̀ kán mọ̀ kán bẹ́sàn bá wá dé wọ́n ní ṣe ayé ni iṣẹ́ ayé kan wà fọwọ́ fa ẹni ni ká sọnù lẹ́ẹ̀mejì o. èèyàn lè ní ìṣòro èèyàn lè má ṣe yẹ ló mọ̀ ẹ̀dá máa ma ṣòwò ìkọ̀kọ̀ má ṣòwò ìkọ̀kọ̀ ẹ̀dá lè gbogbo expire date ó fara sí ìyanu ládìyó. bàbá sókè òyìnbó borí bọ́ọ̀bù ayé kò bá rìn yẹn. ẹ káàbọ̀ sà ẹ káàbọ̀ sà. wọ́n wí bá. ẹ̀sán ti dé ó ta. Súlé àbí kí ni kò tó ń kó ikú ẹ. ẹgbẹ́ ni Súlé mọ́ ètò. jẹ́ kí èlé jẹ́ first and the last fún ẹ. tí mo ń bọ̀ nílé tábìlì tí mo hàn náà kiri ẹ̀kejì kẹta tó wá ṣe é fún mi ṣé ẹ̀ lásán ṣé ṣe máa bọ́ lọ́wọ́ ẹjọ́ yẹn. ẹ ẹ ẹ mọ bínú sá bí mo ṣe gbọ́ ọ̀nù yẹn gan òun náà ni mo sáré wa ẹ rí i pé géètì akíntúnṣe alákọ̀ọ́kọ́ akíntúnṣe ẹlẹ́ẹ̀kejì nígbà tó lu ẹ̀wọ̀n ṣe bójú eré mélòó ni èmi gan lè kó tó di pé mo sáré sílé sílé kí tó tún sí géètì ẹ mọ bínú. nǹkan tó ń fẹ́ sọ fún ẹ o mo ti sọ fún ẹ bóyá tí ò bá lè sa eré kó lọ wá eré lẹ́sẹ̀ ìwòrò kó máa sa eré ìjọ tó kí ọjọ́ tó wá tí mo hàn tí ò ṣe kéde fún mi ní in time in time sórí iṣẹ́ o ti bọ́ lọ́wọ́ ẹ̀ nìyẹn. Ah. nǹkan tó bá ti máa ṣe ẹ má bínú ma tó fún sọ fún ẹ ẹ má bínú sá. mélòó lẹ ṣe ooru láì jẹ pé bóyá olú ẹ fẹ́ ra dápà kéèyàn fi ẹsẹ̀ ooru wí ẹsẹ̀ ní abẹ́rú kí gbogbo lè. kí ṣe wà èké ìbínú wọn dé nígbà tó yẹ kó pàdé ẹ lọ́nà bó ṣe béèrè pé kí ló ṣe kí ló ṣe yín o wọn náà nanu sí ọdà tó ṣẹlẹ̀ ni pé èèyàn tẹ ọ̀nù fún mo sáré jáde wọn tún tẹ ọ̀nù ìkejì mo sáré jáde mo lọ sí kílọ̀ ń wò ó mo lọ sí síkètì kán apá kìíní sí náà sọ pé kéèké mi wá bíbá yìí o ẹ ìjọ tí o bá tún tẹ ọ̀nà lẹ́ẹ̀mẹ́ta kó tó di pé mi wá sí géètì o èmi á rí nǹkan tí ojú tèmi ò rí mu ni ah mo máa dá ẹ mọ̀ dàgbà mí kẹ̀ tí ẹrú bá mọ̀ pẹ́lẹ́ alájọbímọ̀ ní dàkẹ́ lẹ́yìn tó dé pé mo mọ ìgbà tí ó dé bíbá yìí ṣé níṣẹ́ ló wá sí ọ̀dọ̀ ọ̀gá kó tó di bóun àti ọ̀gá jọ di ọyẹ wọn fẹ́ra wọn. èmi tó yẹ pé mi fẹ́ fi ọ̀gá kóun tó dé ni èmi ló yẹ kémi wà ní ipò chief àmọ́ nǹkan tó ṣèmi ni pé bí madam ṣe ṣẹ́jú mo gbà kí ni mo fẹ́ fi abo ké sí. bólú ẹ kíni mọ̀mọ́ kíni nígbà tó dáwà wà ní nǹkan kí ló tẹ̀lé tó fowó bolo àìwẹ̀ bolo kọ́ ọjà ni o aṣọ ìṣẹ̀yìn ọkọ̀ ṣe fìlà mi fìlà kwaya ni ah! o ọ̀gá wà ní ọ̀gá wà ní òwúrò ló ń pariwo. àdó rẹ ni ò dáa ah! ọ̀rọ̀ ẹni ò dáa bó ṣe nílò ọ̀rọ̀ ẹni ẹ rí eh! eh! bẹ́ẹ̀ ni bó tó ṣe fìlàfìlà kọ́ńgọ̀. Eh! àdó rẹ mú ẹ lọ sí asínlá mo wá wá mi ò ọ àṣẹ ní ìlò wa. èmi náà rí ọ lọ wọn náà kó pàwọ́dà lójú ara rẹ wá odò tí o bá san omi kọ̀ ojú ẹ̀ bí ìgbà yẹn ojú ẹ̀ dàbí ilé alámọ̀ mọ̀ sí kíkà kí ọ̀rọ̀ tí ó kọ́ ó gbọ́ ó tún wà bí gbé kílódà yìí pọ̀. ó bá ṣe bẹ̀ náà yóò fi ìjọba olù ọjọ́ ìrànlọ́wọ́ àwọn sẹ́ni kéńtì àbí kíkọ́ mọ́ lọ́wọ́ àwọn táwọn jẹ How are you, dear? Yeah, I'm good. You want that time or two to Without that again? Um, I mean, what law in general? What's the club now? Okay, can accept me? Can accept me to enjoy our ring? Mo pè é, to ló tó lè gbé kọ́? Ṣé ibi tí club yẹn? Iwájú speaker ni. I mean, speaker yẹn dé wà Bam, bam. gbàm. So move. mọ̀ bẹ́ẹ̀ fóònù ring. What bá tún ring gan, mo lè pick it. Okay, come back wá the club lọ. Kí ló tó sọ fún mi club ló ń lọ kàdéjọ lọ. Eh? <laughs> omi pé èmi àti kàdéjọ lọ sí club. bóyá mm-hmm. ògbọ́n wọn ti mú sọ àti ní àwọn fine girls ló wà ní táwọn sọ yìí náà ọmọ wa ń bẹ. jọ kí ni wọ́n fi dájú mi lọ. Ah, kí ló fi ẹ̀tọ́ sí wọ̀ ok nǹkan tó fi ẹ̀tọ́ sí ni pé fine girls ni wọ́n. mi ò fine tó ní obìnrin. Ah, <laughs> ká má pàrọ̀ ká má jà ní. ó fine ṣùgbọ́n. <laughs> àwọn ọmọ tá a sọ̀rọ̀ ń pa wọ̀nyí àwọn ò ní irú kí n tó ní lẹ́yìn náà àti kí n tó gbé pọ̀ sẹ́yìn. ó eh, ah, fẹ́ gbá etí mi ó fẹ́ gbá etí mi àbí. ooo oh, nice one ó ti yé mi tó o fẹ́ sọ mi di pẹ̀lú dání àbí o fẹ́ sọ mi di ọkọ pẹ̀lú dání ah, kò sí problem máa jẹ lójú máa surprise eléyìí èmi náà ni kí mọ́tò ẹ̀ mú ìfẹ́ mọ́tò ẹ̀ mọ́ ah lákì ẹ̀ má jùsí ẹ̀ lára o lákì ẹ̀ wà lóko tẹ̀sí ta sí. kí o ṣe ń lọ yìí wá pẹ̀lú wà mí mọ́ tó tún wá pẹ̀lú wà mí wà lójú ẹ̀ idiot. ọ̀gá. ọ̀gá kí ẹ̀ fún mi jọ. rí àwọn ọ̀gá tí wọ́n bínú jáde wọ́n á yà ṣé ah, kò sí nǹkan láàrin ẹ̀yìn àti fíjọ́ ọ̀sán pé kí ló fà á. ẹ ìgbà tí mo tún bá tó tún sọ̀rọ̀ kí mọ́tò mi. wọ́n gbé báyìí wọ́n sọ kí mọ́tò mi. Yes, ma. Ẹ kí ni ìyẹn gbẹ̀gbẹ̀? Ṣé kéèyàn máa béèrè ọ̀rọ̀? Àdíkì ni wọ́n fi bínú sọ. Ẹ̀mí wò pé wọ́n gbé mọ́tò wà báyìí. Mo fà lọ ẹlẹ́sẹ̀ méjì ni mo ti béèrè pé kí. àtúbọ̀tán ní kárò. Mm-hmm. ènìyàn lè ní ìṣòro ìbàdíyẹ máa ló mọ̀ kẹ́dá máa máa ṣòwò ìkọ̀kọ̀ àtúbọ̀tán ní kárò. expire date ó farasin àjálù ńlá nìyó. àìfàṣọ. ò ní ìsìnkú wá ayé lọ́ọ́ jẹ́ òní jìyà lágbára àwọn bàbá mi ẹni tí mo torí ọ̀pẹ ọ̀gangan àkókò ń tó àkókò ọdún ètùtù tá a máa ṣe lọ́dọọdún ọdún rẹ̀ sọ gbàgbé àbọ̀ náà gbàgbé ọ̀kàlẹ̀ ayé lọ́ọ́ máa jẹ òní jìyà wo ní báwọn kúkú ọ̀wọ́wọ́ fi sọ́kàn o ọjọ́ ń sún sọ mọ̀ pé a gbọ́dọ̀ fopó fólópó torí béèyàn ò bá fopó fólópó ìyá lolúwa rẹ̀ ń kọ̀wé sí o ìyá ò ní kẹ́gùn sọ̀rọ̀ tiẹ̀ má gbàgbé kó o tètè máa múra kó o tètè máa múra àwọn tọ́lá yẹ́ ọgbẹ̀bẹ̀ rẹ̀ ó rí yọnu olódùmarè o ò ní fẹsẹ̀ kọ pẹ̀lú àṣẹ olùmarè ọlá àwọn tí mo jókòó tì wọ́n sì máa dùn nínú bẹ́ẹ̀ léwúrẹ́ ń ké ì ń pàṣẹ sàdúrà tí ń ṣe fún ọ ni bẹ́ẹ̀ làgùntàn ń fọ̀n màálù ní baba ńlá baba ẹran a ní bẹ́ẹ̀ àwọn tó láyé ti gbà bẹ̀rẹ̀ ọ̀kàrẹ́. ìkẹ́gẹ́. Hey. Thank you. Olùṣọ́ bó ṣe rí mi ẹ̀yin ọlọ́mọ yẹ kí a máa bá aráyé fọwọ́ tì ọmọ méjì àti ìyàwó kan ni mo ní àti ṣẹ́ṣiṣẹ́ owó oṣù kò ká bàbá gbowó báyìí owó ò ní ká ni mo ti wá òpin kí n tọ́ ẹ̀yin onímọ̀ lọ́wọ́ pé ẹ dákun ẹ bá ń bá Ọlọ́run sọ̀rọ̀ ẹ bá ń bólúwa sọ̀rọ̀ kí ẹ bá ń fi ọ̀rọ̀ mi kọ́ Olúwa lọ́rùn ní tí mo ní kí n wá rí yín fún gan-an brọ́dà wa gbogbo ọ̀rọ̀ yìí náà lè ti sọ fún mi lórí fóònù àti wá ṣọ́nà fún yín àmọ́ olúwa ní ẹ̀yin náà pẹ̀lú abiyamọ tí yóò jẹ wọn ọmọ. Ah, mo dúpẹ́ lọ́wọ́ olúwa. olúwa ní kí ẹ di òpó òun kẹ wá nígbàgbọ́ pé àkókò olúwa òun lójú olúwa ní kí a sọ fún yín wípé kẹ má kánjú ju kádàrá lọ olúwa wa ní àárín àkànṣe àdúrà àti ààwẹ̀ fún yín. tí àwọn ìjọ bá mi gbà. ẹ̀yin gangan lè gbà. ẹ wò ó ṣe rí ìdí àdúrà àti ààwẹ̀ yìí ni wípé ẹ̀rí tí olúwa sọ pé ẹ jẹun ọmọ kí ẹ lè jí oúnjẹ ọmọ yìí pàápàá jùlọ lórí àkọ́bí yín a fi àdúrà jagun pẹ̀lú ààwẹ̀ àti àdúrà tẹ̀yìn bá gbà àdúrà wa gbàgbé ẹ̀ ló bá tán. ẹ kò sí wàhálà gbogbo nǹkan tẹ́ sọ ni mo ti gbọ́ ààwẹ̀ àtàdúrà sani ọlọ́run ràn wá lọ́wọ́ àti pé àwọn ọmọ ogun tẹ́ ẹ bá pè tẹ́jọ jagun ẹ dákun ẹ̀pọ̀ àwọn tán níbọn ẹ má máa wò ní tí àgàsì nìkan ẹ má máa wò ní kóńdó kán mọ́ fi bọ̀ fún wọn lórí káwọn náà bá níbọn lọ́wọ́ tọ́ta bá ń gbógun báyìí káwọn náà mọ̀ ju ak forty seven kó bà níwájú orí wọn mo dúpẹ́ lọ́wọ́ yín. olúwa ṣeun. ẹ má ní àá sáré jẹ ènìyàn lè ní ìṣòro tó bá nílẹ̀ máa ló mọ̀ kẹ́dá máa máa ṣòwò ìkọ̀kọ̀ àtúbọ̀tán ní káàró expire date ó farasin àjálù ńlá ni. oyin máa gàgàrà o ó màmá ṣe àjálù náà tún lọ sí o gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́n mi a ò ní níṣòro láàyè wa o. kí ló dé tí o bá ṣe nǹkan tó dé tó ní kàwá wò èmi má ṣe o. mi ò be wasting sílé i'm sorry. ṣe tó bá fẹ́ rí mi ẹ̀ tó bá fẹ́ rí mi pápá mi restaurant. restaurant Fọlá kí wọ́n á bẹ restaurant ẹ̀ kí ló ní restaurant náà. jàbẹ́ẹ̀. àtúbọ̀tán ní kárò. kí ló rí pé a ní minor misunderstanding lóde ìbínú tó tó yẹn mo ti pè é bẹ́ẹ̀ pé kò padà wálé ó lè ò padà wá sílé ó wá ní ká máa pàdé ní restaurant tílé wà ń bẹ́ẹ̀ mo fẹ́ anyway ṣé irú nǹkan tó ń Everything at everything pátápátá mo ti gbọ́ um, now omi tuntun ti rú ẹja tún lè ti wọ̀ tí o bá yẹ pé o fẹ́ mi ní láìfẹ́ wàá five million there. and again what tún máa san two hundred k for me every month. For that, ti understand it actually you see guests return lọgọgọ five million naira first payment two hundred thousand every month me you understand fún working kíni. owó servicing and maintenance ni. Ah, servicing and maintenance. yes. what are you servicing and what are you maintaining. oh mo service mo dey ma maintain ara mi. like seriously ah <laughs> well unnecessary money ni mo kà yẹn fún èmi ah. ò dẹ̀ lè sọ unnecessary money i'm sorry Me, ò lè sọ i can't. <laughs> bá jẹ́ pé nǹkan tí wọ́n rò ó nìyẹn ẹ kò sí problem lọ wá èyàn tó sunké bíi tìtìrú ẹ kẹjọ máa fẹ́ra yín. fọlá pápá ìfẹ́ ṣe kókó ju owó lọ. Hmm. ok so nǹkan tó ń jẹ́ kó yé mi sí ni pé o ò ṣe. no no no mi ò lè sell unnecessary money unnecessary money náà pé rẹ̀ i can't. ah o ò lè ṣe. mi ò lè ṣe o. Again, but jẹ́ kí n don't do fún ẹsẹ̀. no. please don't ever call my number again. Voila. Voila. Ah. àtúbọ̀tán ní kárò. Mm-hmm. ènìyàn lè ní ìṣòro ìbàdíyẹ máa ló mọ̀ ẹ̀dá máa máa ṣòwò ìkọ̀kọ̀ àtúbọ̀tán ní kárò. expire date ó farasin àjálù ńlá nìyó. àìfàṣohun tí yóò dá ẹ̀dá ní kẹsàn-án ẹ̀rọ mo ń bọ̀ wá ọlọ́run kẹ́rí ẹ̀ kò yá lógún ọdún. out jọ ọkọ kúrò wájú mi get out má lù mí. mo ń ṣe kí mo lè lògùn tó wà. àtúbọ̀tán ní kárò mm-hmm. èèyàn lè ní ìṣòro anybody yẹn mà no mọ̀ kẹ́dá máa ma ṣohun ìkọ̀kọ̀ àtúbọ̀tán ní káàró expire date ó farasin àjálù ńlá nìyó. àìfàṣohun tí yóò dá ẹ̀dá oníkẹ́sàn-án. àǹtí ẹ má bínú ẹ má bínú ẹ ká sọ orúkọ tèmi ni honourable Amsa Owólẹ́wà. nice to meet you. Uh, it's a pleasure ma. ṣe rí bá ṣe gba ẹ̀gbẹ́ mi kọjá níṣe ni atẹ́gùn yẹn kàn fẹ́ sí mi wípé ojú kì í rí àrẹwà kó má gbé ìyẹn ló wá mú mi kàn sí ẹwọ ẹ kàn ń wò mí báyìí ni o owó wà lóòótọ́ ọlá wà nígboro orúkọ dẹ wà tí mo kàn dàgbà báyìí ni mi ò níyàwó lé ẹ wò tẹ́ bá lè accept mi sínú ayé yìí tẹ́mi bá wọ inú ayé yín ṣe rí gbogbo nǹkan tó ń jẹ yín níyà pátápátá ó ti dópin láti ènìyàn ẹ kọ́kọ́ gbàgbé yẹn èmi máa fi owó máa fi tù yín ṣe. ẹ má bínú sá. Ah, no thank you. ó dà pé ẹ̀ ń toast that's my point ibi tí mo ń lọ nìyẹn ibi tí mo ń lọ nìyẹn. ẹ má bínú sá spirit mi ò wá accept mi mo wá interested. spirit ẹ ṣe fi spirit rẹ spirit yìí tó ti fẹ́ lù mí yẹn ó ti jẹ́ kí n mọ̀ wípé a lè yí nínú ara wa ẹ wọ ẹ má gba satan láyé lásìkò yìí o ẹ sọ fún satan ẹ ní kó go away ẹ ṣe tèmi. ẹ má bínú sá mo wá ṣe business kan nígbà yẹn nice to meet you have a nice day. sister aunty. okay ele eléyìí eléyìí ọgbọ́dọ̀ bọ́ mọ́ mi lọ́wọ́ mo gbọ́dọ̀ mọ̀ bí tó ń gbé ìwọ máa wọ̀. ẹjọ́ òṣìlú àti sílẹ̀ wa bẹ̀ẹ́ tẹ́ ẹ rò tí mo ti ń pè káàkiri gbogbo nulẹ̀. bẹ̀rẹ̀ bára tún lọ kó dá sí ilé fún mi. àgbàyà ó ṣáà lọ sí gate. yes ma. àtúbọ̀tán ní kárò mm-hmm. èèyàn lè ní ìṣòro gbaniyẹ má ló mọ kẹta máa ma ṣòwò ìkọ̀kọ̀ àtúbọ̀tán ní kárò expire date ó farasin àjálù ńlá nìyẹn. àìfàṣohun tí yóò dá ẹ̀dá ní kẹsàn-án ẹ̀rọ mo ń bọ̀ wá ọlọ́run tẹ̀rí ẹ̀ kò yá lókun ọdún. fáwọn tí yóò mọ̀kàn mọ̀kàn bẹ́sàn bá wá dé wọ́n ní ṣe ayé ni iṣẹ́ ayé kan wà fọwọ́ fa ẹni ni ká sọnù lẹ́ẹ̀mejì. èèyàn lè ní ìṣòro èèyàn lè má ẹ̀dá máa ma ṣòwò ìkọ̀kọ̀ ẹ má ṣòwò ìkọ̀kọ̀ ẹ̀dá ní gbogbo ẹ̀rọ expire date tó fa ṣírí ah, ìyàlú láàdì yóò. ó tàbá sókè oyè. ẹ <laughs> eh, pẹ̀lẹ́ Mr. Sule. àwa nù sà. Um, ṣé kò yà yín lẹ́nu pé mo ní kí ẹ pàdé mi ń ah, bí. ọ̀nàrẹ́bù sẹ́rí mo ti kọ́kọ́ rí kọ́ọ̀lù yín tẹ́ ní kí wọ́n pàdé yín ẹ̀rú bá mi wò pé ah sí ò sí nǹkan tó ọ̀nàrẹ́bù ni kí wọ́n á rí àwọn ìgbà tí mo tún wá débi tí wà mo kí ẹni kìsà ní sùúrù náà pé ẹ ń bọ̀ kìsà mọ̀ sí fàájì mi lọ tí ó fi wá ń dìgò márùn tí ẹ òun ni ó yà mí lẹ́nu sá. ẹ̀yin náà lẹ sọ wípé ìwọ̀nba fàájì tí ẹ máa ń ṣe if not màá kàn ní kí wọ́n lọ kó àwọn expensive wine ìyẹn ni kẹfí máa ṣe ayé. àwọn eléyìí àwọn dẹ́kun yìí ni àwa máa mú. Um, ẹ pẹ̀lẹ́ àwa lọ sá. Ah, Mr Sule ah, mo fẹ́ jẹ́ kẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá yìí torí ó ní òun ló máa ń gbéyàn kaláwo ọlọ́run tẹ ti gbé mi kò ní mi báyìí sí ah, ṣe rí níwọ̀n ìgbà tí ẹ ti mọ èmi báyìí sí ẹ tún mú ṣì mọ́ Mr Sule ẹ tún mọ ìyà mọ́ Mr Sule tí wọ́n bá ń sọ wípé èèyàn ń ṣòṣì àbò oúnjẹ yà ẹ tì í kọ́ mọ́ àti ẹ bá lè tẹ̀lé àwọn ọ̀rọ̀ mi èmi ò mọ̀ bóyá ẹ fura o mr Sule ẹ fura àbí kí wọ́n ti sọ fún yín wípé orí yín orí owó ni orí ọlá. Ah! àwọn èèyàn máa ń sọ káàkiri wọ́n máa sọ pé à orí owó owó lórí mi <laughs> ọmọ oko gan kọ àwọn olórin máa ń kọ àwọn èèyàn sì máa ń sọ fún mi nígbà tó yá wọ́n tún sọ pé tọ ẹ ẹ pé àsìkò Ọlọ́run òun ló já jù èmi náà ṣe wípé kẹ́dà má sáré kọjá kádàrà káwá náà dúró àsìkò Ọlọ́run. no ò ṣe má bá wọn dáṣà yẹn ọlọ́run tẹ́ ló yóò ṣọba kan lóòótọ́ but ọlọ́run yẹn ò ní sọ̀kalẹ̀ láti òkè kó wá ṣe oore fẹ́dà kankan èèyàn bíi tiwa báyìí náà ló máa rán sí ẹni tó bá fẹ́ ṣe oore fún. bẹ́ẹ̀ni èèyàn. ẹ wo ìdí tí mo fi kọ́kọ́ ní ẹ fura ni wípé ẹ̀yin fúnra yín ilé tí ẹ ti ń ṣiṣẹ́ yẹn ilé owó ni. àbẹ́ ah, mọ̀ gbọ́dọ̀ rí bó èmi lẹ́tọ̀ọ́ sọ fún owó ń bẹ náà màdàmú bíi ṣẹ̀kẹ̀rẹ̀ bó lẹ́ ti mọ̀ tẹ́ bá wo ṣe é mọ̀ ríran ilé owó ni èmi sì lọ́lọ́run fún ní agbára àtowó àtọ̀gá tí mo sọ àtàwọn ọkọ̀ tó wà ń bẹ̀ mo sì wà ní fifteen thousand ni mo gbà lóṣù fifteen thousand èmi nìkan ni o kí n sì gbogbo òṣìṣẹ́ tó wà ń bẹ̀ o nígbà mi ta sì lọlé ìjọ five hundred owó ọ̀kadà ìgbà mi máa fún wa two hundred ìgbà mi ta bá fẹ́ sọdún Christmas màdà máa gbé rẹ̀ sí ẹ̀dìẹ tó bá sì jẹ́ léyà náà ni àgbò mo ti gbórí ìmọ̀lú lọ lérí kò sí ọdún tó fẹ́ sí báyìí màdà ah màdà ń ṣe èèyàn gan ni. ẹ wo Mr. Sule nǹkan tí mò ń sọkọ lẹ́yìn mi kò yẹ kí irú yín ṣe máa jókòó sí di iṣẹ́ fifteen thousand adúrú yín ibẹ̀ ṣe tó yẹ ń lọ́lé ẹnìkan fún yín five hundred naira no no to me ẹ mọ bí ìgbà tó jẹ́ wípé ẹ̀ ń sìngbà níbi tẹ́wà ẹ ní no àwọn ẹnìkan ó kejì mọ́bì kan ó wá ń fi yín pawó ó fi yín pawó ni. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo ti wo èmi sí àmàlù mi ní sí àmàlù mi ní láyàrá mi èmi àmọ́ mo mọ̀ níyàwó tí mo sì ní ọmọ méjì tá máa lọ sí skul lóòótọ́ ọmọ ń jẹ gbèsè owó léwe àwọn ọmọ máa dúró sílé níjọ́ tá bá tó rówó wọ́n tún nǹkan tó yẹ kí education wọn gan kó kó reduce díẹ̀ nù. you see ṣẹ́yìn ò mọ̀ wípé ẹ ti fi ti ẹ ti fi affect life àwọn ọmọ yìí ẹ ti fẹ́ fi bá ọjọ́ òun láwọn jẹ́ láwọn ọmọ tó wáyé tiwọn jẹ́jẹ́ wọn lọ́jọ́ kò sọ̀rùn ẹ̀yin lẹ́lẹ́ pé wọ́n wáyé ẹ ti pè wọ́n wáyé nìyẹn ẹ jẹ́ kí wọ́n sórí rẹ̀ now ẹnìkan sọ fifteen thousand naira fún yín lóṣù ẹ tún máa lọlé á fún yín ní five hundred naira which is not right kò kò kò ẹ̀tọ́ yín ẹ̀tọ́ yín nìkẹ́ ẹ̀tọ́ yín tó wà mẹ́rin lèmi fẹ́ bá yín gbà jáde àsìkò yín délẹ̀ máa gbà jáde ẹ̀tọ́ yín ti tẹ̀yìn lọ́wọ́ àwa máa tì í lẹ́yìn tẹ́ fi máa kó ẹ̀tọ́ yín jáde tẹ́ fi máa di tí tẹ́ fi máa tọ́jú ọmọ tẹ́ fi máa tọ́jú ìyàwó tẹ́ fi máa dẹ́ni ìyẹn ní ẹ̀yẹ ṣé mo gbé bẹ ṣe jókòó yìí sìn ẹ lè jẹ́ nọ́rẹ́bù bẹ́ẹ̀ ni ẹni tó ń kọlà ọjọ́ nọ́rẹ́bù àjọ wà ní ọ̀sán tó ń jókòó ní ìtajọ́ ń ṣèlú ní. ṣé kí mo position ti Sunday Igboho wọlé ni àwọn alágbèdè bẹ̀ dáàdi ṣe kọ́ láfikún dáàdi ìdìbò fi kú àwa kiri ìgbà airport a sì ń sọ ìgbà àwọn èèyàn ní tí wọ́n dẹ̀ ṣèlú tí wọ́n ń ṣèlú dáadáa. ẹ wo ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ lẹ̀ ẹ jẹ́ ká lọ into the business ibi tí mo ní gbogbo rẹ̀ ṣẹ́rí màdàmú yìí ẹ̀rù kan mo kàn ó ṣe tí ẹ bá lè ṣe iṣẹ́ yìí fún mi ẹ lè ṣe bí mo ṣe fẹ́ kẹ́ ṣe ẹ bá ẹ̀ka tọ́ra wa twenty million naira. twenty five thousand naira. no no no no twenty five m. Eh. ayé mi tèmi bá mi Eh, eh. twenty five million tó bá kàǹtì Sorry. tẹ́ ẹ bá sọ ṣẹ́ tẹ́ ẹ fẹ́ gbé fún mi tí mo bá sọ fún yín pé n lè ṣe káyé mi ti bàjẹ́ káyé mi ti bàjẹ́. ẹ má ṣe pé fúnra yín tura yín ti dà ẹ̀yin eh, ti ṣe oríire báyìí. ẹ ẹ ẹ sọ sẹ́wọ̀n ẹ sáré rán mi màá sáré lọ sí sí sí. ẹ wò ṣe rí ike tó wà lẹ́yìn màdàmú yìí ike ẹ̀yìn màdàmú yìí ẹ̀yin ẹ̀kọ́ bá èmi yọ tẹ́ bá ti bá mi gbé kú ọ̀mẹ́ bóyá nu pail kan lẹ́ máa gbé sí àbí inú bucket kan àbí kẹ́ wá ike ọlọ́mọrí ike ọ̀dà ẹ̀kọ́ gbé síbẹ̀ fún mi olùbátan. Ah, ṣé ìbílẹ̀ bá wí sá. Mr. Sule ẹ̀yin ni mo gbéṣẹ́ wá fún yín náà ni mo ní. ike tó wà lẹ́yìn madam ẹ ẹ ẹ yẹ sá bóyá ẹ mọ ẹni tẹ́ fẹ́ bá sọ̀rọ̀ èmi Sule security lè màdàmú ni ó sọ̀rọ̀ yìí o kò sọ bóyá alápàtà yín tó fẹ́ bá yín pa màálù lẹ́ ń sọ ike láì sí ké màálù. ṣé ẹ mọ̀ pé tí n bá yọ ké wọn wọn ò kú ni. ẹ kí ló kú ẹ ìbá kú ó ní kí ló kú ẹ ibi ti ṣe ṣé bí ẹni ṣé mo yé ẹni ṣe kí lóru kọ̀ọ̀kan náà ni kí ló kú ẹ wọn mọ ń sọ wípé ẹnu kìnìún lówó wa ṣé wọn ò mọ̀ wípé ẹnu kìnìún tí ó wà òun wọn làwọn ń bá ẹ sọ lówó àwọn ẹnu kọ́ ni kìnìún kò yí síbi láti kàn gbá kan lọ́wọ́ ẹnu kìnìún lọ́wọ́ tí wàá bẹ́ẹ̀ kò yí sí láì ṣe pé àwa náà benefit anything kankan lọ́wọ́ ìdáná kó yẹ fún. ìwọ ló bí màdàrú yẹ ẹ̀gbọ́n ẹ ní àbábúrò ẹ ẹ jẹ kó ṣe wò mú wípé ẹnu kìnìún lówó wà ní. gbogbo ẹranko náà ló ti ń gbowó mi sí i you don't get it. sẹ́ríkà ìgbésẹ̀ kí n máa wá ìjò tó gbé thirty six million kiri ó sàn ju eléyìí tẹ́ ní kí n lọ yọ ike màdàmú ikú nù. ìjọ wo ni wọ́n fẹ́ rí ètò yìí. a lọ sọ lọ́dẹ tí má dọ́rọ̀ àwọn ọlọ́dẹ ìlú ah, Mr. Suleiman sá. mo ti ní yìí bá mi forward account number so eh. ẹ lọ ṣiṣẹ́ tí if not Sule. sá. Sule. yẹ sá. ẹ ẹ ẹ sá ẹ ọ̀nàdébù sá yẹ sá. àwọn ọmọ ènìyàn máa dájú o ènìyàn máa burú ẹ wáyé ènìyàn lóde nínú gbogbo tó lọ́rùn dá ènìyàn ló burú jùlọ láyé mi inú ẹ̀dá kìkìdá ọ̀rọ̀. wáyé ènìyàn lóde. kí ló dé kí ló dé. alánimúlá. àtúbọ̀tán ní kárò ènìyàn lè ní ìṣòro bá nìyẹn máa ló mọ́ ẹ̀dá máa máa ṣòwìn ọkọ̀ àtúbọ̀tán ní káàró expire date ó farasin àjálù ńlá nìyó. Hmm, bàbá gate. ìyá sọ. ìyá kúkú. ẹ má bínú pé mo disturb yín ní duty post yín. I'm very sorry. Eh, gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé mo máa lọ fún check up lóòrèkóòrè àsìkò mi tún ti dé fún mi láti lè fún check up ah, nítorí mo ṣe ní kí n jẹ́ kí ẹ mọ̀ bàbá gate. màmá ṣe gate ní ilé o ah, bí báyìí kẹ wà ní kẹ wà at the right time ẹ jọ mo fọ lọ́hùn bẹ́ẹ̀ lẹ́ni àkó ọlọ́run kò ṣe ẹ níyàn tó pọ̀ tẹ́fẹ́ sí oúnjẹ fún wọn lẹ́yìn kẹsí tí kẹlẹ̀ sí ti súlẹ̀ kẹlẹ̀ tọ́jú wọn lé ṣe ti gbọ́ ọlọ́run bá wọn fi bẹ̀yìn láyọ̀ la máa pàdé ara wa ti yé ọlọ́run ló sọ pé ẹ̀yin ni ẹ kọ́ pé torí èmi náà fẹ́ wá bá yín tẹ́lẹ̀ ni bínú ti rí bẹ́ẹ̀ ni ó bí yín ìyàwó mi láti tọ́jú mo ti fẹ́ báyìí wọn ò dunnú rárá ó wá ní òun fẹ́ ṣe ọjọ́ òbí mo wá ní kí wọ́n bá yín gbé kẹ́ ìyá mi ló kẹ́ tó dé láti ibi tí ẹ lọ máa dáwọ́ padà fún yín wá. ìyẹn náà dà ó dáa kí ọkùnrin máa dùn ìyàwó ẹ̀ nínú mm. kò ń ṣọkùnrin ni kódà kí àwa méjèèjì máa dùn àwa nínú so mo support kan tó is very nice. Yeah, Eh, so bí èlò là ń sọ̀rọ̀ báyìí. ah owó kékeré náà hundred thousand naira. ah kí n ti olo six hundred and fifty owó ni. so le ma ṣé wọn kí ni jẹ lówó. bẹ́ẹ̀ ni ma. orí wọn fẹ́ ṣe ẹrù ah! ìyẹn náà pọ̀ ẹ̀yìn eh, àmọ́ ẹ̀yìn eh, mi ò lè sọ ọkọ lórí ẹ̀sìn ṣùgbọ́n màá dùn ẹ̀yìn. Ah, ẹ̀sìn gan. ẹ lè máa padà sí. ó kèmí náà hmm? èmi ò ṣọjọ́ bí àmọ́ ṣá. ìwọ ò ṣọjọ́ bí hmm. ọ̀rẹ́ ti yé mi màá dùn wọn náà lọ. ẹ mọ̀ gbọ́dọ̀ mi lè mi bá mi ra. màá rọ wá máa wọlé ṣe kí aṣàgbéjáde yẹn bá mi sí ní ẹṣin ìmọ̀láìkẹ́ ní òyò. ẹ ṣeun ẹ ṣeun. mo ń dùn kọ́kọ́ owó tí ẹ ní. máa lọ sẹ́nu gẹ̀ẹ́sì ibi mo fẹ́ fún ẹ lówó máa ránṣẹ́ sí ẹ nígbà tó bá yà ọsẹ bí àti táìfì mm. mú bẹ́ẹ̀dì. ni mo rán ẹ kó ṣe bẹ́ẹ̀dì fún ìyàwó táìfì. àtúbọ̀tán ní kárò mm-hmm. ènìyàn lè ní ìṣòro báyìí máa ló mọ́ kẹ́kẹ́ máa máa ṣohun ìkọ̀kọ̀ àtúbọ̀tán ní. kí ló ṣẹlẹ̀ àwọn ọmọ yóò lọ léwe ni gbọ́ wọ́n ti dà wọ́n síta ó mọ̀ pé owó last time á san owó táàmù yìí náà bákan náà tó ní kọ́ máa lọ sí school wọ́n ti lé wọn síta o kò dẹ̀ sí nǹkan tí máa ṣe sí ó tiẹ̀ ti sú mi ah. ó ti sú mi. kí ni wọ́n sá àwọn ti sá àwọn wọ́n sì ní sùúrù fún yànjú ẹ̀ ah. ah. etí tí táyì bá tán ṣe ẹ̀mí tó jẹ gbèsè kọ́ ni ó san ni hmm. kí ni gbogbo hmm? kí ni kí ló dé ń wo kíni àbí ojú mi ń tàn mí jẹ ni five hundred thousand kọ́ ni mò ń wò ni. bàbá ah, ah. ṣẹ́bi five hundred. àwọn yẹn mi náà lẹ́nu jẹ́ ń wo èèyàn tí ó sẹ́ni ẹ̀ ah, five hundred. ẹ ẹ lo ọlọ́dúnrún ẹ pẹ̀lẹ́ sà yẹ sà ẹ lẹ́tẹ̀ ẹ mọ́ láti kí fi sọ́wọ́ káàdì láti pé mo fẹ́ ra gbogbo kọ́mìnì òní káàdì tán ẹ ṣeun sà ẹ ṣe gan sà thank you, sir. Yes, sir. Baba Shaki. Yes, sir. Honorable. Hmm? Hey, sorry. Ọ̀rọ̀ sí sọ ní fìtílà àfitì iná bá kú. So ti oya ẹ ẹ ẹ wọlé so ìmọ̀ ṣàlàyé fún ta bá wọlé. Ẹ wọ́n padà sí skul. Ó bá ní èmi o, èmi lọ gé ike ẹ̀yìn ọ̀gá mi wá. Wọ́n fún mi ní twenty five million. Mo ní àá ah, mo rò pé wọ́n mórí kàdé orí yín ti fọ̀mátì dànù. Kémi lọ yọ ike ẹ̀yìn ọ̀gá sọ wá jẹ́ kí ìmọ̀ lù ni ìmọ̀ ni èmi ò lè ṣe nígbà tí ó dìde ó sáré rí pé ẹ ẹ pé nǹkan tí odó bá dé o kò gbọdọ̀ rí ìtààmú èmi náà tàtàkù àmọ́ olówó sẹ́ndì five hundred thousand pé kémi five hundred thousand ra káàdì five hundred thousand tó sẹ́ndì kò sí nínú twenty five million èmi sàsọ fún pé irọ́ èmi ò lè ṣe ọlọ́mọdé yẹn olóko èèyàn lọ́rùn. wo baba Ṣákì gbogbo ètò òsọ yẹn àwa wí ló ń wí o ìwọ kàwé aláwìyé ni tó ní ìgbín pabukí ọ̀sìn ọba dá ìgbín lọ́lá ìgbín ṣé wọn ò fẹ́ gẹ́ṣẹ́ ra bàtà ẹ bàbá ṣáàkì rádaràda ló ń sọ yẹn àwọn ọmọ ẹ ló wà lé wọn ò lọ skul láti last year ọdún tó kọjá wọn ò lọ skul wọn ò ṣe kankan wọn wá ní tó wo wọn bá bí ọdá kó má gbowó yẹn lọ́wọ́ ẹ. ẹ mọ bàmí tó lọ lọ dákun ìtàn jàpá ẹ tí ń bá lọ gé ìkí ẹni lẹni tó bá kú irú ẹjọ́ wo lorúkọ lè dá fún mi ná. jọ́kọ́ rẹ sọ̀hún ṣọ́kọ́ máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ṣọ́ máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni bó o bá lè dá lọ màá tẹ̀lé màá tẹ̀lé ẹ sálẹ̀ bàbá ṣáàkì twenty five million láì ṣe twenty five naira. èmi ò lè ṣe kọ́lá ní ibùdó sáyẹ kí n dúró sórí tèmi. o máa ṣe ni o o máa ṣe ni o ọmọ ló wà ló wà létò ọmọ sùn yẹn kí ló sọ fún mi ó di ṣíṣe o bàbá ṣáàkì ó di ṣíṣe. èmi ò máa tẹ̀yìn obìnrin máa ń wò kí ló náwó kọ́ lọ ra ṣọ́ọ̀kì mhm. kọ́ ra kí ni blackboard kọ́ ọmọ káwọn ọmọ òun lè mi ṣé dandan ni báwọn ẹgbẹ́ ẹ ṣe ṣe wẹ́ wẹ́ wẹ́ kọ́ báwọn ẹgbẹ́ ẹ ṣe ó ti dodo ó máa dé ike yẹn ni uh, ó máa rẹ lórí rẹ ni o. ìwọ àìfàṣohun tí yóò dá lẹ́dá ní kẹsàn-án rẹ̀ rán mo ń bọ̀ wá ọlọ́run tẹ̀rí yẹn kò yá lógún ọdún. fáwọn tí yóò mọ̀ kàn mọ̀ kàn bẹ́sàn-án bá wá dé wọ́n ní ṣe ayé ni iṣẹ́ ayé kan wà fọwọ́ fa ẹni ni ká sọnù lẹ́ẹ̀mejì o. ṣé o bọ̀kan tí ẹ lọ pa kí n ti dé o. ọba sílẹ̀ sàrọ̀ owó lẹ́wọ̀n. sá ìkẹ́kọ̀ọ́ ló lé wa. bàbá ike lélẹ̀ yìí ike ni mo gbé wá. mo àlè yóò kí n má mọ̀ e gbọ́dọ̀ tèmi ní kò tèmi. àǹtà nígbà yín ló bàbá wọ́n bá jẹ́ ìké mi èsì tó sì mu àní bá ń ẹbí mo wí fún ọ pé ìké ọ̀dùnkìyà ni kò wò wá haúsá àti pé ń gbọ̀ òtí kọ́kọ́ gbé wá ní tí ń gbògbé ṣé kéne kìíní yìí ṣá ṣùgbọ́n gbà ó ní ni, bó o fojú ara ẹ̀ rí ní ọ̀jẹ̀ ń dàrú níyẹn torí ike yìí báyìí gbóngbó báyìí ni ké rí bí orí ọmọ eke àmọ́sà ah, bàbá ike kan ẹ wo bàbá ṣe rí ẹni tó ní ike yìí gbọ̀ngàn obìnrin tó ní tí wọ́n yọ kó lẹ́yìn bàbá èmi mú fúnra lára mi ìjọ kan ni mò ń bọ̀ ni mo ṣàdédé pàdé ẹ̀ mo bá sọ̀rọ̀ fẹ́ lóòótọ́ kí n lè rí kí ẹ̀yìn èlò ọ̀tún èmi wá ṣàtọ̀nà ẹ̀ títí mo ṣọdẹ ẹ̀ títí bí mo fi ṣọdẹ ilé tó ń lò gate man tó ń ṣọ gangan òun ni mo mọ̀ ni mo pilẹ̀ bí àpòpọ̀ mọ̀ ni mo fún lọ́wọ́ owó ribiribi ni mo gbé fún gate man yẹn ó lè aṣọ mi bóun àbá mi pa àwọn ayọ̀ kí ẹ̀yìn ẹ̀ ike ẹ̀yìn ẹ̀ ló yọ ẹni tó ní kéyìí ti bàbá ó ti kú this is ike. bàbá. ohun tí ò yẹ ọ̀pọ̀ ìyọ̀wá yẹn nàná ẹ̀ fún mo ṣe àlàyé ẹ̀ eléyìí tó mú jọ̀bọ̀jọ̀bọ̀ ẹran lásán ẹ̀jẹ̀ tó papọ̀ mọ́ ara ẹran tó dì sí ìyàn lẹ́yìn ìwọ́ pèlédè eléyìí èṣèké torí ọ̀pọ̀lọpọ̀ aboké tẹ̀yìn ń wò ní títí níta àbòké àbòké àbòké ọ̀pọ̀lọpọ̀ wọn àrùn ní ń bẹ lẹ́yìn wọn kìí ṣèké torí kí a máa nígbà eléyìí ara ẹran lásán ni ṣùgbọ́n bá oníkẹ́mi n gbọ́dọ̀ má bà lọ́wọ́ lóye ìgbà o gbọ́ mi dáadáa o gbọ́ mi dáadáa o ó lẹ́wà ó mú lele báyìí o owó gbọ́dọ̀ mú lele ni wọ́n ní mú lele mú lele bó méèké ò bá mú lele kò ní rọ́nà lọ bọ́ ọ bá fẹ́ rọ́nà lọ àfikárí kéde o owó lẹ́wà àmúṣà wọ́n fẹ́ kọ́ ọ̀gbọ́ mi dáadáa torí látòní sí ogójì ọjọ́ tí í ṣe forty one days bọ́ọ̀ bá gbé ike mi wá ní ike ọ̀rígínà gangan tí ọjọ́ ń bá ẹ̀rẹ̀ sí páyà mọ́ ọ lọ́wọ́ ikú ni o ní sàrùn. Ah! bàbá ìwé mi ò tí ì fẹ́ o láàrin forty one day mo gbọ́dọ̀ gbé ike débí tí mi ò bá gbé wá ikú ni kì í ṣàrùn forty one days. bàbá ọlọ́run ó jẹ́ báyìí ni. àṣòhun tí yóò dá ẹ̀dá ní kẹsàn-án ẹ̀rọ mọ̀ ń bọ̀ wá ọlọ́run ẹ̀rí yẹn kò yá lókun ọdún. fáwọn tí yóò mọ̀kàn mọ̀kàn fẹ̀sán bá wá dé wọ́n ní ṣe ayé ni iṣẹ́ ayé kan wà fọwọ́ fa ni ká sọnù lẹ́ẹ̀mejì o. èèyàn lè ní ìṣòro èèyàn lè má ṣe yẹ ló mọ̀ ṣòwò ìkọ̀kọ̀ ẹ má ṣòwò ìkọ̀kọ̀ ẹ dání gbogbo expire date ó fa ṣírí ìyàlú láàdì yó. ó dàgbà sókè oyin ló borí bó parí kó o bá rí ọ tọ́hún ẹ ọ ó máa máa ṣe o. mo tún rayọ̀ mo tún rayọ̀. súlè. ah súlè kẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀. ah rírí tó rí mi orí mi rí súlè ni ṣé ìwọ mọ̀ pé bí mo ti dùn yìí ọkọ òru ló dùn yìí èmi tí mo ti lọ lúwa tí mo ti lọ jẹ baálẹ̀ ọkọ òru rè èmi súlé kẹsúlé gbà kan nù <laughs> mọtòláyọ mo ní kí wọn kí wọn fi tìdùnnú àti ayọ̀ tún fún wọn ní pẹtọ èmi o mo ti di baálẹ̀ lúwa o. súlé <laughs> wo oye <laughs> ngbà bó ti wà àkàrà òwúyè mi lọ́wọ́ two thousand five naira ẹ ẹ ọ tó bá ti di ọjọ́ òwúyẹ mi o kọ kọ kọ kọ wá. ṣé tí n bá gbà fún ẹ tí n bá fẹ́ ẹ ṣé wàá tọ́jú mi. Ah, ṣé wọ ah, ọlọ́run mọ̀ jẹ́ kéèyàn mọ yàrá èèyàn ìwọ tí ìwọ mọ̀ pé tí ẹni tó bá ti di aya balẹ̀ òun náà àwọn àpẹẹrẹ tó bá ń balẹ̀ wọn mọ̀ fún. ó dà túmọ̀ gbọ́ mo tó fẹ́ yà ọ lẹ́nu tí ọba tí ó wà ní àgbègbè wa tó ń fi àwa jẹ tí wọ́n ti gbẹ́sẹ̀ báyìí gbàgà èmi ní jẹ ọba àlùbá ọdún rẹ ní ọba nù <laughs> mọ́tọ́jú rẹ bò ìtọ́jú rẹ jìnnà ọbìnrin <laughs> ah, jàre <laughs> ah, ọ̀rọ̀ yẹ́bù ọ̀rọ̀ ẹ̀kọ́ lẹ́sà irú àyè ìpá fóònù mi èmi àti àwọn olóyè a ní pàdé tà sí ah, ẹ má bínú mo kàn yín lára tọ́lì sí mo ti bẹ́ẹ̀ dé ẹ má bínú ta ẹ má bínú sa. yẹ́sà sa, àwọn kan mi ẹ ẹ ẹ wo ẹ eh, sọ́nàjọ má bínú sọ́rí àwa bá wà sí wa eh, àwọn tá a bá ti mí tì nínú àwọn lọ́balọ́ba làwa jọ ń jẹun gbogbo àwọn tí wọ́n fẹ́ jẹ ẹ eh, ààrẹ orílẹ̀-èdè yìí ni o èmi ni gómìnà orílẹ̀-èdè yìí ni o akẹ́kọ̀ọ́ kò ń bú ká ni <laughs> ah sọ́nàjọ mo rò pé ó yẹ kí ṣọ́ọ̀bù rẹ ti kún jù báyìí lọ. ìwọ náà mo dúró sí i. èmi lọ fẹ́mi ah, ah, mo sì dé lásìkò tó dáa ọmọ tó ti ní sí fún mi ní àkáǹtì nọ́mbà rẹ kémi bọ transfer torí báwa ṣe wà àwọn ìgbowó ni táwa ti gbowó ni báyìí àwọn gbogbo àwọn bọ́ọ̀sì wọn kàn mọ́ pariwo ni ee kára ó lè o ee kára ó lè o èmi mọ́ra bàbá wọn tí ó dẹ̀ tí a lè kébọ̀ àbí ọ̀ní pos. mi ni yẹ ṣe ìdàkà nọ́mbà mi sí ẹ. ọ̀ní pos ẹ ẹ tọ́lá àwọn olóṣù náà ti lò ìmọ̀ kó wọ̀ mí ẹ ẹ jẹ́bọ̀ wá báírò àti kíní ìwé kọ́ ọkọ́ sí kébọ̀ rẹ. <laughs> irú rẹ̀ yìí tí bá kò mí kí tó lọ sọ́dọ̀ náírà ibùgbọ̀n fẹ́ yà káwọ̀ sí mo kàn fẹ́ sáré pẹ̀lẹ́. mo rí bọ̀ kí n bá láti ọ̀nàdébù ọ̀nàdébù yìí wò lẹ̀ wá. Ah! so ẹ̀yin pílẹ̀ mi èso mi lọ́mọdé egun gbé mi dání ẹ̀fí mi ṣeré àbí. ó dàbí ẹni pé ẹ ah! tí bá fira mi nà yín tí ẹ bá gbẹ́nu sọ máa fi ìbọn yìí máa fi fọ́ orí yín dànù. pè tí nọ́mbà mi ò lọ mo lọ́jọ́ yẹn lù wá ni kò sí sáfíìsì ńbẹ ni ẹ má bínú kẹsí pé mo pa fóònù. àpéjọ tí mò ń pè yìí tí nọ́mbà yìí ò lọ èyí lọ mú twenty five million naira tẹgbà lọ́wọ́ tèmi tẹ́ fi gbé ike fẹ́ẹ̀kì fún mi ẹ lọ fi jẹ òye lu yẹn lọ fún mọ́tò. àwọn tó mà fi ń tẹ balẹ̀ lu yín ọ̀mà lórí o forty one days ni bàbá fún mi after forty one days ẹ ti bá mi waste thirty five days ńbẹ lẹ́yìn tó kù six days pẹ́ẹ́ láàrin six days yẹn bàbá sọ fún pé tó bá ti expire oh my god àkúsọ àbùkù lọ́dọ̀ tí ní bẹ́ẹ̀ ni wọ́n ní gbogbo oyin pápátá ló máa kú eh! lọ́dọ̀ tèmi náà wájú lọ́dọ̀ mi o èmi ti yanjú ara tèmi but láàrin six days yẹn tó bá ti expire ìyẹn oyin ló máa kú. ẹ̀ẹ́dọ̀ eh! eh! ah! nígbà wa wàá mọ̀ bẹ́ẹ̀ kò yẹ kẹ́ pèmí kẹ́tún ni wọ́n bá yín bì wọ́n sì wàhálà kí tó débi ni ẹ ti pèmí èmi ó ti mọ kó ké bọ́ ńgbà tẹ̀mí ń bọ̀. mr sule àìtí ìṣe fún wọn náà ti pẹ́ o àìtí ìṣe fún wọn náà ti sọ èyí mọ́bí tí ké wà ibi tẹ̀sí lè máa fi ike gbọ́ ike ẹ mọ́bí tó wà lẹ̀ kó sẹ́yìn bùtù kẹ́ máa kó mọ́ ọ báyìí. kí n má mọ́bí tó wà bó ti mọ́bí tó wà báyìí. ẹ ti mọ́bí tó yìí ike mẹ́fà wá fún yín. mr this time around ẹ má play me bí mo ṣe sọ kí bàbá tó pa ẹ̀ǹtì yẹn tún lè gbé lọ́kọ̀ ni màá kọ́ pa ẹ̀ǹtì yẹn. abíkí fún ẹsẹ gbogbo ẹsẹ ni wọn ṣẹnu gbọmọ yọmọ láàrin six days yẹn ẹ bá mi kó àyíké ní oríṣiríṣi bí bẹ́ẹ̀ kọ́ wo kó yín náà máa padà bí ìdí. ẹ bá mi ní sá mo gbé o mo gbé o tèmi bá mi níbo ni mo fẹ́ wá ẹ bá mi ní ọdún fún wa wá tani tani ah mo mọ̀ dára mo dọ́kọ̀ nínú ìdẹ́nu bàbá yìí kí ni èmi ah, náà bá mi ah, ẹ̀lú wọ́n fọ̀rọ̀ jì á lẹ̀ wọ́n wọ́n wọ́n wọ́n níbo lọ́wọ́ sàwámà kọ́ sàwámà ni fọlọ́ sàwámà lẹ̀ lásìkò táwa yóò sọ́rí ọmọ tó ṣe nísì tètè máa lọlé wàhálà ti wà mo sọ ní bá ṣe lọlé mọ owó ọ̀nà mo máa sàmọ̀pọ̀ àwọn yẹn kí gbogbo abúké tó wá ti rí mọ̀ gba nọ́mbà wọn táwọn gba nọ́mbà wọn sọ pé àfẹ́sí freedom fáwọn abúké ni ẹ ipe àfẹ́ dáwọn abúké lọ́la mọ̀ gba nọ́mbà wọn mọ̀ gba nọ́mbà wọn ẹ àkúfà àfàṣọwọ́ tí yóò dá. sọ wàdà kí balẹ̀ wájà láyé kó mo ti dọ̀ba. ogun dé o ogun dé o padà lè bọ̀ sọ́ba yìí fáwọn tí mọ̀ kàn mọ̀ kàn fẹ̀sán bá wá dé wá níṣẹ́ ayé ni iṣẹ́ ayé kan wà fọwọ́ fà ẹni ni ká sọnù lẹ́ẹ̀mejì o. owó lẹwà bàbá oṣù oṣù àsìkúyè mi ò sun ọ̀rẹ́ tí pè ní mo rántí bàbá ìyín gógó ló gbé mi wá síwájú yìí ẹ wo bàbá àánú mi lè máa ṣe o ẹ ṣe àánú mi ẹ wo mi ò rí kẹ́ o ah, mi ò rí kẹ́ àti wákẹ́ wákẹ́ wákẹ́ àrí kẹ́ gbogbo àwọn tí ọlọ́run dogun ké fún àfi bí ìgbà tí wọ́n ti ànáùsì fún wọn ti sá lọ ṣé rí ọkùnrin tó fún mi ní kí àkọ́kọ́ ìkẹtẹ ní kò dàtà àkọ́kọ́ ǹjẹ́ jẹ́ mọ̀ wípé ọkùnrin yẹn ti bí mo ṣe máa ń sọ òun bẹ́ wà lórí ìrìn wọn ò rí kẹ́ bàbá àríkè ìyẹn ni mo ṣe wá wò pé bẹ́ẹ̀ kẹ́bà mi dàbí ọgbọ́n kémi fún yín ní owó ohun tí àwọn olùgbọ́n máa gbà ẹ bá mi fún wọn kọ́ tí ẹ bá mi extend days yẹn síwájú bàbá ẹ ṣàánú mi mi ò fẹ́ kú lásìkò ikú mi ò dá ìwọ ò ní pé tó sì mọ̀ pé èmi lọ́jọ́ pé ó gbìyànjú ọ̀wà ni o ó gbìyànjú ọ̀wà ìkìlọ̀ ni borí bọ́ọ̀ bá rí pé ó owó lẹ́wà àǹfààní tó ní rèé o àǹfààní tí mo lè fún ọ rèé o tó mọ̀ pé ọwọ́ àárọ̀ kùtù láyé wa yìí bá a bá ka ẹ ní èjì wákàtí kó tó da aago méjìlá òru á kà bí wákàtí mẹ́jọ sí mẹ́wàá àbíkú jù bẹ́ẹ̀ lọ. bọ́ ọba wa lè rí i pé mo tí mo fẹ́ bí ọ ìbọn ọba lè rí i àjẹpẹ́ ìlú díẹ̀ lórí ọ̀tá rẹ̀ ẹ̀ṣin gbogbo méje àti irun funfun tí ó yọ lórí ọmọ òòjọ́ tí wọ́n ń pè ní ewu irun funfun orí ẹ̀ tó yọ lórí ọmọ eke lọmọ tí wọ́n bí lóòjọ́ wọn ọba ti rí mẹ́rìnlá ni ikú yẹ lómi. bàbá kílẹ̀ tún ń sọ yìí bàbá bí ìgbà tẹ́ ń fún mi lóúnjẹ tẹ́ tún fóògùn yàgbẹ́ tì ní ẹni kí n lọ wákẹ́wà mi ò rí ké látijọ́ yìí fún forty one days mi ò rí ké láti ẹ̀gbọ́n tẹ̀sí tẹ dárúkọ ebi wọn wà tí máa kó fáwọn èèyàn tó máa bá mi kó ẹṣin wọlé ẹsìn tí wọn bá rí dúgbọ wọn á ti ẹwà ni ìgbà tí mo ti kówó fún wọn ẹ wọn sọ̀rọ̀ fúri ọmọdé kí n lọ́wọ́ tẹ mẹ́rin ìdáwọ ọmọ òjọ ibi mo ti mẹ́rin bàbá ọmọ wo ni wọn ń bíìsì tó nínú funfun lórí láì ṣàrúgbọ bàbá ẹ bá mi bẹ̀ wọ́n kọ́ yíyan náà padà ká bọ́ síta kábẹ̀sì ní máa wọlé kábẹ̀sì ní fún àìwọ́ rí wọn. ó bá yẹ pé wọ́n dé àyìn kó tó di òní ni yóò ẹlẹ́rìn eléwúrẹ́ tún lórí sọ. yẹ ikú ni yẹ ẹ bàbá mi ò fẹ́ kú ó kú rẹ̀ lẹ́jà àtàtì ẹ̀ á wọ́n kan pákó pákó ọ̀tá rẹ̀ lọ́wọ́ báyìí gbà gbà gbà gbà tí wọ́n ṣe jì nísà rẹ̀ tẹ́tẹ́ ó ẹ mẹ́jọ orú ó mú ọ tẹ́tẹ́ ike ike irun fún orí ọmọ àfẹ́sì méjì àbí ìrìn funfun ti pẹ̀lú ọmọ. bàbá ẹjọ ẹjú ìwé bí tí ọmọ tuntun ti irun funfun bá wà lórí ọmọ bí tí wọ́n ti ń bímọ tuntun ẹjọ́. ní kejì yìí lọ. bàbá kò sọ lórí mi tèmi tẹ ìgbẹ́ mọ̀ pé ní stéètì ni ìwé ọ̀rọ̀. múra múra. ọ̀nà ta ni ọ̀nà má wọ́ ọ̀nà ta tún. orí má gàgàrà o ó màmá ṣe àjálù lọ́tún lọ́sí o gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi a ò ní mí ṣòro láàyè wá o. Omi ti tẹ́lẹ̀ yóò jẹ mi. Olólùfẹ́ tó àjọ sùn mọ́júmọ́ àná. Ẹni ni wọ́n sọ fún mi. Omi ti tẹ́lẹ̀ yóò jẹ mi. Ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹjọ ṣé ẹ tí ò sí o. iná lè la ìwà iná ilé ẹ̀rọ yìí. èdè ìlú wo nu. ọ̀nàrẹ́bù ló kú lóru kílẹ̀ tó mọ̀. ẹ lákùn mọ̀dàmọ́ ọ̀nàrẹ́bù ńkọ́. ọ̀nàrẹ́bù ti kú mọ́júmọ́ àárọ̀ yìí. kú mọ́júmọ́. ìmọ̀ wọ̀lú. forty one one days ni fún mi. out of forty one days ẹni ẹni waste and waste five days tó kún six six pé láàrin six years yẹn ẹ̀sìn yẹn ẹ̀sìn yẹn ẹ̀sìn àkúfà àkúfà wù. ọ̀nà orí bù ti dá yìí ẹ ẹ lẹ́kùn irú kú wo ló pa wọn gangan náà. kílẹ̀ tó mọ́ lóru náà kù kílẹ̀ tó mọ́ àkànbọ̀ pé wọ́n kú náà ni. Ah! kò sí tá a lè ṣe ọlọ́run ọlọ́run fún wa ọlọ́run fún wa ọlọ́run fún wa ọlọ́run fún wa ọlọ́run fún wa ọlọ́run fún wa. ẹ̀dá sí ọ̀rọ̀ olúwa ah, nǹkan tó lúwa ní kẹ́ ṣe báyìí báyìí ẹ tètè ṣe ọ̀dà ah, àmọ́ ìgbà tẹ́ sọ pé mo gbọ́dọ̀ lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ ẹ ọ̀dọ̀ ẹni tẹ́ wá ní kí n lọ yìí ẹ ó ti ṣaláìsí torí ẹsẹ̀kẹsẹ̀ tí mo ti ṣe tèmi fẹ́ ṣe tán ní apá ò ti ṣe gbé mọ́ ni mo ti rí i pé ó ti dákẹ́ ni mo sáré fọ́ndà gbé. nǹkan tí olúwa fi hàn mí nìyẹn wípé bó ṣe ẹnìkan ṣoṣo lẹ rí nínú ẹbí arábìnrin tó ṣàìsí yìí ẹ̀yin ẹ ṣáà ti lọ síbẹ̀ ẹ lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. ọ̀nà àbáyọ ni o. ṣe tábà ti tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ kò sí ewu mọ́ kò jù bẹ́ẹ̀ lọ. ẹ ẹ olúwa ẹ olúwa sáfárà dọ̀tun ẹ ṣe gan ẹ ṣeun. àtúbọ̀tán ní kárò. ṣé ọkùnrin sọ fún ìkẹ́ máa lò ó so that come about me any problem or attitude touchy, tọ́ọ̀chì àwọn ọkọ̀ tá a ti ṣe sí go. ẹ ṣe gan dókítà tí bá any complain máa ń pè yín lórí aago. problem ẹ take care. ẹ ṣe gan. ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́. wọ́n bá àwọn tó kú òṣìṣẹ́ rẹ̀ sọ̀rọ̀ sálẹ̀ ìṣúlẹ̀ náà lọ́jọ́ pé mo fẹ́ rí ọ. ẹ dákun madam ẹ má bínú nǹkan tí mo ṣe wọ́n ní kí n má sọ fún yín tí n fi ṣe nǹkan tí mo ṣe ni bí mo ṣe wá sí tán báyìí tí mo gbọ́wọ́ yín tí mo rí pé gbàgà lọ́wọ́ lọ́lẹ̀ mú ah kọ́lọ́ mọ́ wa jẹ́ kéèyàn ní òkú èèyàn lọ́rùn ló mú mi sálọ ẹ̀rù ló bà mí ló jẹ́ ń sálọ ìbá sì ti tún yọjú mu lọ́jọ́ yìí ń lù wá ló tún wá jẹ́ kí n pẹ́ kí kẹ́ tó rí mi ah nígbà tí mo wá gbọ́ pé wà lálàáfíà ìṣe nínú mi dùn pé ọpẹ́ ní fọ́lọ́run ló jẹ́ kí n wá ẹ̀mọ́ bínú. Súlẹ̀ mi ò bínú sí ẹ orí ló ṣe mí ah, kí ni wọ́n á fẹ́ bínú fún ó kọ̀ jẹ́ pé òun bá ti jẹun gbọ́ ni. wọ́n ní má sọ̀rọ̀ ní má sọ̀rọ̀. ẹ wọ́n á fẹ́ fi ẹ̀mí ìmúre wọn súlẹ̀ tó bá di àárín ọ̀sẹ̀ tó ń bọ̀ mo fẹ́ kó wá padà wá rí mi mo fẹ́ ta ẹ lọ́rẹ kékeré kan bíi twenty million twenty million. ìjọbadé kí n mọ gbọ́ tó wí ọ̀fun sílẹ̀ lówó ládùúrú ìkà tí ó wù ìwà wèrè. súlẹ̀ ìwà burúkú kankan ah, káípẹ́ àwọn dókítà ló ṣe ń kọ́ ṣé ti gbà wípé mò ń lọ fún treatment lójoojúmọ́ nílùú òyìnbó tí wọn ò tí ì bá mi rí nǹkan kan ṣe sí súlẹ̀ wá ṣe mí lórí bàǹtàbàǹtà yẹn ìwà ni kí n má ta lọ ah, ah. bó jẹ́ àwọn dókítà náà ló ṣe wọ́n á gbowó wọ́n gbowó sẹ́ wọn lóòótọ́ wọ́n gbowó sẹ́. ọgbọ́n tiẹ̀ bòmí súlẹ̀ bí yọ̀mádé bá fún ọ lówó ọgbà. Ah, ah, ẹ máa gbọ́ kọ́mọ̀ tó dàbí ìgbà tí mo ń kọ̀rọ̀ sí wọn lẹ́nu ẹjẹ́ ń gbà á mo lè fẹ́ kọ́ kó tún lẹ́yìn mi ó bí wọn ẹjẹ́ ń gbà á dàpọ̀. ẹ wo ẹ̀gbọ́n mi fi sílẹ̀ lẹ ẹ ṣeun ẹ jẹ́ kó gbowó ah. ó ṣiṣẹ́ mi ẹ jẹ́ kó fowó. mo tiẹ̀ dúpẹ́ pé wà láyé wà lálàáfíà ẹ <laughs> ṣeun ẹ pẹ̀lẹ́ mo kàn ní wà láàfíà yìí. ẹ ṣeun yes ma. <laughs> dókítà ní kò sí ụmụ, ẹ bá wọ rí mi wá sáré. ẹ jẹ́ kí nǹkan lẹ́kọ̀ọ́ rẹ olùsọ ìgbà sọ fún mi pé kí lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ ẹ̀rú kọ́ bà mí pé ah ṣé mo lọ bẹ̀rẹ̀ agbára ni àbí bọ̀rọ̀ lọ lọ tọrọ ìdáríjì tí mo débẹ̀ ni mo rí pé ni kò tí ì kú ah ẹ̀rọ lọ ẹ̀rọ lọ tí mo tún wá débẹ̀ tí mo tọrọ ló bá tún sọ pé àwọn ò fún mi lówó twenty million náà ni kí wọ́n gbà next week báyìí mo ní ah, ah, ah, ah mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run eléyìí tó wá jẹ́ ìbẹ̀rù fún mi òun ni ti aya mi àti ti ọ̀dọ́ tó mi àti ti àbígbẹ̀yìn mi torí pé ẹ mọ̀ pé ọ̀rọ̀ alákùnfà iná sí wàálẹ̀ kọ́lọ́mọjarí kú òjijì ìyẹn òun dẹ́rù bà mí. ṣẹ̀rí ẹ̀mí ọ̀run tó ní kẹ́ ẹ lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ olúwa ti fi hàn mí pé alààyè ni arábìnrin tá à ń sọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni ṣe wá rí arákùnrin tó ní àkúfà ẹ̀tàn ni bẹ́ẹ̀ lolúwawí nítorí kẹ́ ẹ lè tètè yára wá igbá abuké fún òun náà kù ikú dájẹ́ nítorí nǹkan tó fẹ́ gbà lọ́wọ́ yín ló ṣe dẹ́rù báyìí ẹ wá wo àkọ́bí yín tó ṣàìsí nítorí pé ẹ dé ìjà sọ̀rọ̀ olúwa ni ṣe rántí pé ẹ ti wá sí olúwa yìí rí ta sọ fún yín pé kẹ́ ẹ ní àmì àdúrà àti ààwẹ̀ ká pe àwọn afi àdúrà jagun àmọ́ ẹ̀ẹ́dẹ́jà sọ̀rọ̀ olúwa. ǹdẹ́jà ààrẹ tẹ kan fi sínú ẹ̀mí ìlera torí ọ́sàsì ni èmi lọ́sà èmi ò lè fóúnjẹ ṣeré ni. ìdí ni wípé àkọ́bí yín eléèrè ọmọ ni ọjọ́ tó dá fún ọ̀wọ́n ẹgbẹ́ rẹ̀ ọjọ́ náà ló ṣàìsí. ẹ abẹ́ mọ̀ wà wọ́n mọ̀ sọnù yìí ẹ dákun ṣe nígbà tàbí yóò ti sọ fún wa eléèrè ọmọ ni mí o. ọkọ̀ ọ̀rùn mi o ẹ má gbé sọ́wọ́ ìkú o ẹgbẹ́ ẹgbẹ́ wọn mọ kọ́ lọ́wọ́. sẹ sẹ sẹ sẹ ń gbọ́ sẹ ń gbọ́ lábẹ́ ọ̀run ẹ gbẹgbẹgbẹ kájọ jẹ wọn ọmọ kalẹ́ o ọ wà lára àwọn tó dọ́rọ̀ tó wà lẹ́yìn lẹ́yìn torí ọwọ́ náà máa wọ ní ìsìnkú tó bára rẹ dé òun lọ lọ́wọ́ kòdó láìsí street light yìí ọwọ́ ní kankan ẹ má bínú dàrí olùsọ. ṣe wá rí lórí àwọn àǹtí wa àdúrà ló kù tí a máa fi ràn wọ́n lọ́wọ́ ẹ gbé wọn lọ sí ilé ìwòsàn atẹ́gùn lásán ló fẹ́ lù wọ́n ìbẹ̀rù bójú pé ta ni kú kàn nǹkan tó sọ wọ́n dì lélẹ́yìí ẹ wo àǹtí wa ẹ àkókò náà wá tó báyìí tẹ máa di òkú ọlọ́run mú kẹ jáwọ́ nínú ẹ̀ṣẹ̀. àlàáfíà fún ẹsẹ̀ ẹ̀ṣẹ̀ ọ̀yà àbí olùsọ àbí kó wà lọ́dọ̀ yín bí náà ni. àtúbọ̀tán ní kárò èèyàn lè ní ìṣòro nípa ìyẹn máa ló mọ̀ kẹ́dá ìwà wọn ni security tó wà mí. bẹ́ẹ̀ni kí ni mo lè ṣe fún mi. ẹ ọsùn ẹ àwọn mọ̀dámù ni mo fẹ́ rí. ẹ jọ̀ọ́ láti bọ̀. ẹ ò sọ rí kí ni security tí wọ́n ṣe ìgbà tí àwa kú òun bẹ́ẹ̀ ni wọ́n take over tó ti yọ èmi ni èmi kọ́kọ́ ń ṣe security mi kó tó di pé ìwọ gba iṣẹ́ ẹ mo ti wá wà ìwọ náà ti gbàdúrà wa bàbá olóyè ló yìí ara lè pé wọ́n yọjú nígbà tí wọ́n mọ̀ àwọn yẹn kẹrin. o abẹ́yìn ni baálẹ̀ tán ni wọ́n máa béèrè àwọn. ẹ ẹ èmi ni wọ́n ti ń darí àwọn ọkọ̀ ṣe orí rẹ̀ kàkì sọ́rí àti àtẹ̀mí náà fi àtẹ̀mí náà fi ṣiṣẹ́ bí bébí náà ti máa béèrè lọ́wọ́ àwọn èèyàn ló pé ah, kí ló dé eh, eh, ìwọ ò tí Ah, mọ̀dá ah, yé mi Ah, ò tí pàṣẹ nípa Ah, nínú ọ̀sán kọ́ ọmọ Ah, eh, àtúntì mi Ah, ní máa wọ̀ ọ̀tún Ah, wọ́n lọ́ba ṣiṣẹ́ tó Ah, fún mi Ah, náà tí wọ́n lọ́ba Ah, ìgẹ̀rẹ́ yìí a ó kàn mú màmá wọ́n gùdùgbẹ́ tó ń bẹ lókè ní kò gbọ́dọ̀ ọjà mọ́. ó ní kí n wá gba owó tìbí tí a jọ sọ ni. ẹ bá tún máa wá àwọn ọlọ́pàá tí ó tún máa bá mi gbowó lọ ẹ àwọn ẹgbẹ́ skọ́ọ̀tì lè gbé ìfàmílẹ̀ ìdàgbé owó kò sí ẹtí lè gbé ìfàmílẹ̀ àyẹ̀wò ti ẹ dákun bọ̀lá jẹ́ gbé owó jáde. mo sún lè mo ti ṣẹ̀ sí tí ẹ ti bẹ́ẹ̀ torí pé inú ẹ̀wọ̀n báyìí ló máa kú sí. ẹ má jẹ́ kó ṣẹ̀wọ̀n ẹ̀wọ̀n ṣé bí wọ́n rò pé kí ló wà lẹ́yìn mi. èmi mà ti dúpẹ́ lọ́wọ́ orí mi ṣé bí wọ́n rò pé kí wà lẹ́yìn mi ni mo ti bá mi gbọ́dọ̀ tó lẹ́yìn mi ti bá mi gbé kúrò mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bọ̀ sórí wọ ṣé mo tàn mí ni èmi náà mọ̀ ọmọ ọ̀tọ̀ ní wáyé kó wá gba twenty million ọbọ ọbọ ẹ lọ́wọ́ àpò wàá fojú parí ẹjọ́ ẹ̀wọ̀n ló máa kú sí. ó yá ẹ ẹ police station olóyè ẹ mo sọ mo ẹbí mọ ní balẹ̀ ẹbí mọ ẹbí mọ ẹbí mọ ẹbí mọ ọmọ yẹn wọ́n ọmọ síbi bóyá ọmọ síbi kí ni múlẹ̀ kẹ́ ẹ ní ẹ ẹ mọ̀dá àtúbọ̀tán ní kárò èèyàn lè fi ṣòro báyìí mọ́ ló mọ́ kẹta máa ma ṣòwò ìkọ̀kọ̀ àtúbọ̀tán ní kárò expire date ó farasin àjálù ńlá nìyó ẹ̀fà ṣòun tí yóò dá lẹ́dá ní kẹsàn-án ẹ̀rọ mò ń bọ̀ wá ọlọ́run kẹrí yẹn kò yá lókun ọdún. fáwọn tí yóò mọ̀kànmọ̀kàn bẹ́sàn bá wá dé wọ́n ní ṣe ayé mi iṣẹ́ ayé kan wà fọwọ́ fa ẹni ni ká sọnù lẹ́ẹ̀mejì. ìyá lè ní ìṣòro ìyá lè má ṣe yé ló mọ̀ ẹ má ṣòwò ìkọ̀kọ̀ ẹ̀ka ní gbogbo ẹ̀rọ expire date tó fà sílé ìlànìyó. ó bá bá sókè lóyún ló kò rí bó bá yé tó o bá rí ẹ̀ ọ́ tọ́hún o ẹ̀ ọ́ ó máa má ṣe o. ẹ̀sán ti dé ó tàbá eré ó tàbá roko mú màmọ́ wọn gudugbẹ tó ń bẹ lókè yìí kò gbọdọ̀ hàn jábọ́ ọ̀họ́ máa lè wù gan ni. èèyàn lè ní ìṣòro èèyàn lè ní ìṣòro kẹ́ta máa ma ṣòwò ìkọ̀kọ̀. ẹ má ṣòwò ìkọ̀kọ̀ tó dákú láníyà. expire date ó farasin expire date ó farasin. bẹ́tẹ̀ bá ní sùúrù rọ àṣà kòkòtà jìnnà mo lè fò yí mo lè fọ̀hún ló mọ́ mo lọ gbìn ní bọ́ọ̀sì náà kèrègbè tó balẹ̀ ti fọ́ dandan kò lè bomi mọ́ ọlọ́run nìkan ló lè kó nìyàn nínú ìṣòro yọ máa gbà ó. ìyàn ìṣòro ìṣòro nígbàdíyẹ máa ló nígbàdíyẹ máa ló máa mọ̀ fún ìkọ̀kọ̀ àtúbọ̀ farasin láàyè. àtúbọ̀tán ní kárò.